وخير الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة Sisi àwọn ẹni ṣáájú eré nínú rọ̀mọ̀dán gẹ́gẹ́ bá a ti wà nínú báyìí. bóò làwọn ẹni ìtajú eré ti máa rí àwọn òun ẹni ìtajú àwọn ni àwọn ẹni tó fi gbé wọn jẹ ọmọ kí ó tó lọ fàdébí sọmọ lọ àlejò àlejò sọlá ìgbésẹ̀ wọn wọn máa ń gbé lórí ìlànà rẹ̀ sọmọ lọ àlejò àlejò sọlá láti má gbàgbé ìgbé ìjọsìn lọ́wọ́ tó rọmọdọ́n tàwọn ìbíyà ni ìjọ tó ti gbé àárín ẹ̀rí pẹ̀lú rẹ̀ kó tó ti bá ṣe ni gẹ́gẹ́ bí gbogbo ìjọ tó lè rí bẹ́ẹ̀ ìkọ́lọ́ tó lè gba ìjọsìn wa dandan ni kájọ kó ṣe déédéé báwo ni ànábì sallallahu alaihi wa alihi wa sallam kájú lágbàgbé àwọn sáadà nàbí ìlú ọlọ́mọdé àlejò àjùmáyé àti àwọn tí wọ́n ti ń lọ́dọ̀ wọn ọmọ tí ó dúró tán ni wọ́n jẹ́ fàtẹ́lì tọ́lọ́ ọmọ ọmọ àlejò tọ́lá nípa wípé wọ́n yẹ ṣe bẹ́ẹ̀ tẹ̀ ṣe pa ìlànà àtẹ́lì tọ́lọ́ ọmọ ọmọ àlejò wọn á di ọ̀tọ́lá. lọ́sibọ́n tó hajj tàbí àyíká ìmọ̀sáríyá rọ́ọ̀dì ọlọ́ọ̀dù tẹ̀lé àná sábẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àlùfáà sọ pé àlẹ́ òbí sọ́dọ̀ ní wọ́n sọ́dọ̀ ní lọ́kùnrin àbáyé wọ́n sì ní ọjọ́ wọ́ọ́rí ìlànà ìjọ àtẹ́bí ní kẹ́kọ̀ọ́ lọ́kùnrin àti ìlànà àwọn ẹni tí wọ́n jẹ́ àròlé tí wọ́n mọ̀nà alùpàdé yìí lọ́nà ìgbà yìí àwọn tó ti bá máa fọ̀nà mọ́ wọn lẹ́yìn tí wọ́n bá lọ́tà wọ́n ti kú àlẹ́ ìgbésẹ̀ wọn yìí ìlànà wọ̀nyí oníkẹ́kẹ́ ọ̀dọ́ ìkẹ́kẹ́ mú kẹ́mẹ́lì kọjá. kí ni wọ́n ti ti ti àwọn ẹni ìtajú rere torí pé wọ́n máa ń fi ìgbésẹ̀ wọn lórí ìlànà tẹ̀lé sọ́lọ́lọ́ àtàlọ́lá kíni ṣe sí wọn ní ọ̀rọ̀wọ́dọ́. eléyìí táyé wọlé òun níbi tí ọ̀pọ̀lọpọ̀ wa dá kúrú sí ẹlòmíì rọ̀mọ̀gbọ́n yìí ọ̀kẹ́ lọ báwo ni àwọn ẹni ṣáájú rere ni wọ́n ti rí pẹ̀lú ìmọ̀ akẹ́rù pàtàkì nínú oṣù rọ̀mọ́dán lọ́jọ́ ṣàkóso pàtàkì lọ́jọ́ oṣù àlùfàtàkì gẹ́gẹ́ bá ṣe fún ọ̀ṣájú. ẹ̀rí inú hadithi fàfihàn rọ́bì ọlọ́ọ̀bù dára àtà hadithi tó wá lábàbà bàbá rẹ̀ àtẹ́bí sọlọ́ọ̀bù àlùfàtàkì ọlọ́kùnrin lérò ìbújì ama wa lẹ́ni tó ti gbé yọọ máa fi àfihàn alùpàdé fàtẹ́mi sọlọ́lọ́ àlùfẹ́lá ìdáná fàtẹ́mi sọlọ́lọ́ àlùfẹ́lá yọọ máa tó àwọn alùpàdé lórí kọ́ ama tó fi àfihàn rẹ̀ fún ní gbogbo ọdọọdún àti ife ọdún tó wá ṣe ọdún náà níbi tó kẹ́yìn ọdún tó lò láyé láyé òun lè jẹ pèrè ìlú wa àlejò ìsàlá tó ṣe yí pé ó ti àti ẹwà àlùbà àṣùwọ̀n lálùkè nílẹ̀. eléyìí túmọ̀ yí pé àlùfáà àlùbà àṣì oṣù rọ̀mọ̀dọ́ tààrà yìí. bákan náà ló kàdé ìdí àtúnlá ìbùdó àbáyé ìròyìn ọlọ́run dára àtúmọ̀ ìyẹn náà ti jó yíwa ìdí ẹ̀rí àti ẹwà àlùbà àṣì máa ń lọ láàrin àtẹ́bí sọ́lọ́lọ́ òru ní máa kọ́ sí mọ́kò bọ́dà tó ti máa lọ kí àyèké ìjáde. ajọ́ tí kò rí kejì kejì ibi afẹ́ká pọ̀ níbi ìwà ká lùpọ̀ á ní lọ́pọ̀lọpọ̀ nínú oṣù rọ̀mọ̀lọ́ọ̀nù á sì ní kó máa bọ́ sí alẹ́ mọ́ọ̀lù nítorí báyìí sábà máa ń nígbà tí ti sọ àti yẹn. ó máa ń jọ sọ́dà kan lẹ́yìn náà ní pé ọkẹ̀ yẹn ń rìnlẹ̀ nínú téèyàn ń bá lọ àwọn èèyàn lẹ́sìn yìí téèyàn bá ti ń sọ èèyàn lè bá ọ̀rọ̀ lórí. wọ́n ní ẹni ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ wa tó bá tẹ̀ wọ̀lẹ̀ dáadáa tọ́lọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ ìyẹn ti pé ìṣe bẹ́ẹ̀ kéèyàn máa tún àlùkòrò láti lórí òun gan ló ti lágbára jù tí máa ń jẹ́ kẹ́mi orin rẹ̀ lórí ẹ̀ ó sì tó déédéé láàbò ìyẹn ti pé ní o téèyàn máa rí sọ nígbà tó ti kílẹ̀ tó ti bẹ̀rẹ̀. ìgbà dàda ẹ yọ sọ̀rọ̀ mọ́tò yìí ó ní ẹ̀ṣà ẹ̀ṣà rẹ̀ náà ti gbàdúrà á ní sọ̀kalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá ti sọ fún wa káàdì ìgbọ́ràn ọmọ sùhánù ìwọ̀dà ara ojú oyè wa tó ń tún bá mọ́rọ́ láàyè ọgọ́rùn kan àtọ́rùn lé ní ọgọ́rin ọlọ́run ti káàkiri ọmọ náà lọ lẹ́nu yìí ó ń tún sí àmì ìlú wa kódà lè sáré ọ̀rọ̀ ìrìnà ìrìnà ìrìnà oṣù ramadan èyí tó já sí nínú ẹ̀ pé ká lùkọ́ á nìyí tó ń jẹ́ pàtẹ́ fáwọn èèyàn àti àlàyé ọ̀rẹ́ kedere láti inú mọ̀lẹ́ tó wá ní agbọ́gbọ̀ tọ̀. nípa bẹ́ẹ̀ lórí dájú àwọn ẹni ìtajú eré ìyá rẹ tó ṣe ibi ìlànà tẹ́lẹ̀ ìlú ìlànà lọ́dọ̀ sí wọn wọ́n máa ń pọ̀ níbi ìmáka àlùkò á ní lọ́pọ̀lọpọ̀ nínú oṣù ọ̀gbọ́n. àwọn amúdíẹ̀ wà lára wọn ẹ̀rí àpá àwọn akásùnrẹ́tù oníyẹ́sì wọ́n lè àwọn àpárí àlùkùrán nínú rọmọdán ní gbogbo méjì méjì yẹn ní péjọ méjì jọ méjì ni máa fi parí àlùkùrán òye pé bí ọba fi ti máa rẹ ọjà ẹ̀ka ìlú kúrẹ́ ọjà tó ti ká àlùkùrán wọ́n lè wá ní àpáwá yìí a máa sùn láàrin kọ́ńkúrẹ́ bèbè ìṣá wọ́n lè àní àwọn àpárí àlùkùrán nìkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láàrin rọmọdán ní gbogbo ọjọ́ ẹni máa ń báyìí rọ̀jò lọ káwọn máa ń sọ fún àkọsí ní bíbá yìí wọ́n ti tọrọ ọmọdé ọba wọlé àásọ kàlẹ́ àájókòó fún ọ̀kàlẹ́ àbájókòó táwọn àbá àásọ pẹ̀ èrò tí ó fèsì òun náà ní ìmọ̀ àti àlùkò náà kódà tí ọba tún kà kò ní kà lórí àgbẹ̀kọ̀ àgbẹ̀kọ̀ sáàmù lọ́wọ́ tí ọba wò ní ìlú rẹ̀. ẹ rí apá ọ̀sùn bíi àmì ló ń fún àwọn ọjọ́ tí yòókù ti máa ń ṣe àtọ̀pẹ̀ eréjọ́ ní kírun bọ̀ ṣùgbọ́n àwọn iṣẹ́ àtìgbọ́ rẹ̀ ní ti máa ń ṣe tó lè kọ́ ní níjà lùkọ́ àti àtọ̀pẹ̀ àwọn afẹ́ẹ̀tì máa já lùkọ́ àti lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí àwọn àfààní ìlú ìfẹ́ rọ̀ṣọ̀pọ̀lọ́ wọ́n lọ wọn máa parí àlùkọ́ àti àníjọ́ méjì tó afọwọ́ àfẹ́bí ìlú ìyá wọn lè wọlé nígbà tí wọ́n náà bá ti wọlé báyìí agbẹ̀mú sáfù rẹ̀ agbẹ̀mú tòbí àwọn akókò àwọn èèyàn rẹ lẹ́jọ́ kíkẹ́ yìí náà máa gé bébí rẹ sí ń ké ìyá ọmọ kéwù. ẹ̀rí àfáwà àlùwálì bùdà abdulmalik òun náà nìyí wọn ló máa máa parí ọdún ní àlùfáà áàdì kan láàrin ìjọ mẹ́ta. tí wọn máa fi wá di ilé gbogbo ọdún ọmọ náà ìmáa ń ti àlùfáà áàdì mẹ́ta nílùú. bákan náà àbúrò àmàlà ó ní kọ́ńtà ní kọ́ńtà náà àtẹ́bí sọ́kọ́lá àtàlá tó kí wọ́n lọ́dọ̀ àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àtẹ́bí ni. àfọ àpàkádá ni wọ́n lọ́dọ̀ àwọn akẹ́ àlùfáà yọ wá sí àfihàn rẹ̀ ìtumọ̀ ń sàlàyé ìtumọ̀ rẹ̀ tó rọ̀mọ̀tọ́ ń kẹ́ fáwọn èèyàn nígbà dé. wọ́n lè rí àfọ àpàkádá ni yìí ní máa ń parí àlùfáà ni ní ẹ̀ka níjọ méje. tọmọtì wá ní pé rọ̀mọ̀tọ́ ń wọlé báyìí jọ mẹ́ta ni ọmọdé parí àlùfáà rọmọdún tó mẹ́wàá yóò fi ta ajásígbé lójú mọ́ yọba àgbàdo àlùfáàlù ẹ̀rí àpamọ́ àwọn ọ̀rẹ́ olùsùnmẹ́ náà ìyẹn náà fún wa yìí pé ẹ̀rí mọ́mú sàmì ọ̀dùnmọ́wọ́lọ́wọ́ tààlà yìí máa ń padà kùránì létí nínú oṣù rọmọdún wọn nínú gbogbo oṣù kọ̀ọ̀kan yìí máa ń padà kùránì káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí àpamọ́ wa kẹ́rin olùsàrà wọn yóò tutù kí wọn ọlọmọ tẹlẹ ìyẹn ni pé yóò ti ké tutù mẹ́wàá lẹ́yìn ìgbà tó bá parí òbí nìkan wọn ni ọhán kẹrù rákà méjìlá lásìkò tó là ètí káwọn ẹni kọ́ sí àwọn ẹni wọn ní láàrin àyílà kálá nkárì àfìsí lẹ́fìlà ẹ̀rí Muhammad ibn Ismail al-Bukhari rahimahullah ẹ̀rí wọn Bukhari tá a máa ń sọ pé ìmọ̀n kò kọ́rí alára rọ̀bí ọ̀gbọ̀n ọ̀sùn tààlà wọn làwọn náà ní ní gbogbo ọ̀sùn ọ̀sán kọ̀ọ̀kan wọn parí omi àlùfáà ẹ wá rí wọn bá fẹ́ kí tarawí wọn ní lẹ́yìn tarawí wọn wọn ní gbogbo òru mẹ́ta mẹ́ta wọn sùn àti parí àlùfáà lẹ́yìn tarawí ni o ẹ rí àbáwá ìfọ́ọ̀tì gbọdọ̀ àlẹ́ ìyẹn lórí bàbá rẹ̀ títí ìmúlò àti àkẹ́wò tó ti kíláàsì wọn pè ní tàrí ìfúnjẹ mọ́tò wọn ní ẹlẹ́yìn ìmọ̀ nítorí mọ̀ ìrún ìjàmá ìlú ní bẹ́ẹ̀ ló ń pa àti ìrọ̀ mọ̀ lọ́wọ́ tèmi ayélujára ti bẹ̀rẹ̀ nínú ìrún àzùbá mọ́sálásí oṣù òkùnrin ẹ̀ẹ́rì wọ́n ní láti tọrọ mọ́tọ́ báyìí àfa àwọn àti wọn ti ń kírun ìjàmá àtẹ́lẹ̀ wọn máa tún rí mọ́ yóò ti máa kí alukọ̀ránì lọ́pọ̀lọpọ̀ kí rọmọdé àtẹ́lẹ̀ tó dé tí máa ń kí kọ̀rán lọ́pọ̀lọpọ̀ bí ti ń gbójúmọ́ àkọ́kọ́ yóò parí alukọ̀ránì kọ̀ọ̀kan. tọ́ba tí wàá di pé rọ̀mọ̀dán dé ọjọ́ kọ̀ọ̀kan kúrò ní kọ̀ọ̀kan ẹ̀rí oṣù jẹ́bi tó máa bẹ̀rẹ̀ síkà ọ̀kẹ́ náà àwọn olùmọ̀ wọn ni tábà wò ní àwọn ẹni ní kàlùkọ̀ ah, ah, eléyìí ti eléyìí ti mi ni bá kọ́ ti di tó ń bọ̀ wọ́n wà ẹni tí o pé ìjọ mẹ́ta ló ti parí rẹ̀ ó ń tọ̀ wọ́n ọ̀pọ̀ yìí kí ló wá pa àtọ́ mi ti báyìí bẹ́ẹ̀ wọ́n ní tọ́ wà bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀. àkọ́kọ́ náà àkókò táwa yá àkókò tọ́lọ́lá yẹn oṣù rọmọdọ́n agaga òòrùn àtòkọ́nìrì tó wà nínú ẹ̀. pẹ̀lú báyìí ajẹ́kíkí kíkí àlùkò àdìlákòókò tọ́lọ́lá tó ń nítorí pé obìnrin rẹ̀ fọ ọ̀rọ̀ mọ̀dá nkálẹ̀ méjì ọdún yìí láti ṣe máa ṣe ń ṣe lọ yìí ọlọ́run jẹ́ àlè ṣe dáadáa pàṣẹ yìí ṣe sọ pé ta ti jọ sí tó yìí ṣé àádọ́ ló ti bọ̀ ọwọ́ náà ọ̀gbà nìyẹn wa bẹ́ẹ̀ náà ni àwọn àyè alákọ̀ọ́lẹ̀ mo ti wà lọ́dọ̀ àwọn olùkọ́ yìí pé wọ́n fẹ́ ka pọ̀ níjọ títí bẹ́ẹ̀ nítorí pé àlè máa gbé bẹ̀ lọ títí nígbò tí máa wá yìí á sì padà kó bẹ̀ kéde kó láyé o bàtí bẹ́ẹ̀ bá lọ èèyàn bá padà sí ìlú rẹ̀ wọ́n ti torí bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ ká pọ̀ ní ìdí àlùfáà á lè lọ́pọ̀lọpọ̀ láti lè kọ́rọ̀ àkókò gbígbàdúrà yìí láti lè kọ́rọ̀ oṣù tọ́lọ̀ ọ̀la sọ̀rọ̀ àti àlẹ́ ilé ìdọ̀rọ̀ tí mo bá ń rọ̀jùmọ̀ lọ́ àti àfáwọn àtikáàkú ọ̀rọ̀ àwọn èèyàn táwọn lẹ́sọ̀ àti àwọn rí nínú àwọn àfáàgbà òde ibi iṣẹ́ wọn tí wọ́n ti tọ́ka sí pé mo tán ìwádìí أقول قولي هذا ما الله لي ولكم كان المسلمين في مشارق الأرض ومغاربها أستغفروه وأتوب إليه إنه الحمد لله والصلاة والسلام على رسول الله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 ọwọ́ ilé ìjọ ti ààwẹ̀ ètò ti bá àdéjẹ àdéhùn lásìkò àti àlùfájà yóò ti sọba sí ọ títí tó mọ òwúrọ̀ nígbà tí wọn mọ náà wọlé ọwọlé ti ìjọ ti ìjọ ti ń ṣe à èyí náà fẹ́ sàràwé àṣà ẹ gbogbo balaba sọ fún wa kíkọ́rọ̀ kan náà fún lànàbí sọ́kọ̀lọ́ àtàlà lọ́sọ̀ nípa ládàbí dàbíkàtà rẹ̀. ọ̀rọ̀ kan náà fún lànàbí sọ́kọ̀lọ́ àtàlà sọ nípa ládàbí fẹ́fún kàti àtàbù nínú rọ̀mọ́dọ́. ẹni tó wà ló kàdé tàbí tó ẹ̀rọ wọ́n ti ọkọ̀ tó dàrá rẹ̀. ìjọba sọ́kọ̀lọ́ àtàlà sọ ilé ولن يأتي لأن على رسول الله سبحانه وتعالى غفر له ما تقدم من ذنبه àwọn akẹ́kọ̀ọ́ ti ṣe máa ń jẹ ọlọ́pàá àkórí ẹ̀jẹ̀ káwọn aláàbẹ̀jẹ̀ àkórí ẹ̀jẹ̀ ọlọ́run. bákan náà irú bẹ́ẹ̀ náà láti fi sọ́sọ́ máa sálá ń sọ nípa akẹ́yẹ ní adáwọ̀ èyí tá à ń pè ní tarawẹ́ ẹ̀rí èyí tí ọlọ́run sọ lọ́wọ́ àlùfàlà nínú hadith àti ìgbéra ọ̀yẹ́ ọ̀jọ̀ bá wù إيمانا واحتسابا غفر له ما تقدم من اليوم طبعا الانتداب الى هذا مناقض التراغيب ونبقى صلى الله عليه وقد تجاه بيليه تدير صلى الله سبحانه وتعالى وقريت إذا تدلت وقريت كما جعل فاقر صاحب الرواة ibi ìdọ̀tìláwọ̀ ẹni mẹ́nu rọmọdọ́yìn kò lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run wa subhanahu àti káfí tẹ̀lé bóòlù àtẹ́bí sọ́lọ́ àtàlà bóòlù ti ṣe. báà nẹ́bí ti wá sí àwọn ẹni ìdájú rere nínú àwọn sàhábà wọ́n gbàgbọ́ yẹ àtàwọn kúkúké lọ́dọ̀ àwọn sàhábà rọ̀ní màmúgbọ́ àwọn náà tún gbàgbọ́ yẹ lọ́dọ̀ àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àdìgbà àtàlà pé bóòlù àti ìdára rẹ̀ ṣé sọgbálẹ̀ ìlú yìí tẹ̀ máa ń kiri ẹ tún ti bẹ̀rẹ̀ lọ́dún yọ ẹ ti ti nígbà láti wá ronú jù wá dà ẹlòmí ọba yóò máa sọ pípé káàkiri ẹ dáhùn nígbà ni wọn ti máa yára ká sámú wọn dẹ ẹ ń tọ́ka rẹ̀ sí mi lórí pé láàrin sẹ́gbẹ́ lógún yóò ti yẹn ju ojú ọ̀yẹ́ ìjẹ́ pé lẹ́nu ọmọ náà lọ bí wà sí ẹ dáhùn sí ìyẹn wà bẹ́ẹ̀ ṣé wọ́n lè máa lọ bí wà sí lálẹ́ tètè náà làgbọ́ wọ́n ní kẹ́ balẹ̀ yìí tètè láwà wọ́n ní kẹ́ tètè kí wọ́n ní kẹ́ máa lọ bí wà sí lálẹ́ èwo lè tètè lọ́sùn àwọn lọ bí wà sí ni wọ́n máa wọlé bọ́ọ̀lù ẹ̀rí ọwọ́ ní lágbo ọrụ ọ̀run ọ̀run òsì ní jẹ́ kí wọ́n mú tòun jẹ. tọ́ba bá ti bẹ́ẹ̀ lọ́ba tó dágbó mẹ́ta ọ̀run àtúgbé bẹ̀bẹ̀ ẹ̀dìdì ẹ̀kú sáré jẹ́ tí wọ́n jẹ́ ọjọ́ nìkejì àmà pariwo lánàá káàkiri gbòòrò. lẹ́yìn eléyà wọ́n wọn tẹ̀bí kéèyàn gbé ṣáájú rọmọdán bóyú ìdájọ́ rẹ̀ ti rí lẹ́sìn nígbà rọmọdán kẹ́ ìdájọ́ rẹ̀ tó á jẹ́ ìjàdá mọ̀lọ́kùnkùn tó. àgbẹ̀rù pé rọmọdán ti kà nígbà rọmọdán ti rí lẹ́sìn àdìmọ́ àdìjẹ́fẹ́ kẹ̀kẹ́ bá ń kí àmúbà wọn. a yín ò kó bóòlù àtẹ́bí sọ́mọlọ́ àtẹ́lẹ́ bóòlù ní ti máa ń ṣe àdáwọ̀ bóòlù àwọn ẹni ìdájọ́ rẹ̀ ti gbọ́ yé wípé máa báyìí àwọn awọ ẹsẹ tí àwọn ẹni ìtajà rẹ lórí bóòlù wọn ti ń kí adamu wọn kí wọn náà wọlé wọn ti ń kí tiẹ̀ kódà tí wọn bá ti di ni wọn bá tó wákàtí náà lórí rákà mẹ́jọ fún náírà bẹ́ẹ̀ kó ti pẹ́ jù náà. ẹ̀ka ló kù dẹ ìyẹn ti gbé ìgbà ọgbọ̀n wà nígbà mọ́kàndínlọ́gbọ̀n ilẹ̀ lákàtí láàrin kéde láàrin ọdún kan ìpàdé tún dẹ̀ ẹni tó bá tún lẹ́sìn ẹ̀ yóò fi máa dọ́gbẹ́ fún ara rẹ̀ nígbà tí wọ́n ti kìyàmù lẹ́yìn tí wọ́n ti lẹ́sìn là lóhùn ní wá sí láti lè tẹ̀sí kù lórí ẹ̀. ẹ wo gbogbo àwọn ẹ̀ máa ń sọ ẹlòmíì ni ó lè tó pé ọ̀sẹ̀ ká máa wọn ló ti lò wọ́n tó lè tó bọ́lá ọ̀gá sùpánù ọ̀gá. ìgbọ́ máa dà á là tọ́ba ti ní mọ́rọ̀ bá kírun lọ́gbọ̀ ìkú yìí àdínkù ẹ̀rù àtẹ̀kárẹ́ wọn tó wá sa ẹ̀ lóòrùn títí tẹ́lẹ̀ mi ò tó máa dákú nípa àwọn tó ní ìṣẹ̀lẹ̀ lọ́rọ̀ ayé yóò ti wá ní tọ́lọ́wọ́n bá sùhánà tó dà ára ẹ̀rù mi wá jẹ́ ọgbà ikú yìí ni kódà ìlú tó rọ́ méje tí ò dúró mi lọ wọ́n bá gbọ́ ikú yìí ni níbo ni wọ́n ti ṣe tí wọ́n bá táwọn bàbá wa tí wọ́n rìn láti lẹ́yìn tó gé wò wọ́n ti lọ́wọ́ pọ̀ àwa mọ̀ dáadáa àti wọ́n wá náà bàbá wẹ́ fọ́n náà wọ́n máa ń wẹ̀rù lọ yọ wọ́n lọ́wọ́ pọ̀. ẹsẹ̀ wọn dẹ̀ fi e wọ́n ti pẹ́ láyé dáadáa ẹ wá ní gbogbo ẹni tí kò tó yìí tọ́ba padà ní harọ́ọ̀mù ìgbò ní inú mọ́ ẹ̀dá kò ní ìsìlámù pẹ̀lú tó ń ṣe. Rọ́bà ní káfá harọ́ọ̀mù báyà wọ́n jí ní àbí báyà ní ṣé ọ̀pọ̀ fún àwọn ọmọ pé kò tó ẹlẹ́ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba ń ṣe torí bẹ́ẹ̀ táwa náà kọ́ sí àwọn ẹni ìdájú rẹ bóò ni wọ́n ti máa ń fi mẹ́fìlà ìyá ọ̀rọ̀ ọ̀gá ọ̀yàn ìyẹn ásámú bóò ni wọ́n ti máa ń fi. látọ̀dọ̀ àbá ṣáàkì oníyẹ̀sì rọ̀ṣìmọ̀tòlọ́ wọn lè rí ọmọ ọ̀pá òbá yìí fún káàbù látàrí ìdílé mùsàárì nígbè kí wọ́n máa ṣe kí wọ́n máa kí wọ́n ásámú mùsàràwé fáwọn èèyàn ní ọ̀rọ̀ ẹ wá rí fún àwọn ìbámu tí ọkà àyà ọgọ́rùn bíbí. wọ́n lè rìn yàgò títí pa débi pé àwa náà tó sáfù lẹ́yìn wọn àárọ̀ tọ̀kú lórí kéde ọ lórí bàbá mi tó lè fi à nípa tí ìlú òyìn ti pẹ́ lò. àwa ní kó níbi náà ti ṣe kéde ọ tá a fi kéwòn dára rẹ̀ nìyẹn àbí kó kù sáádà sáré pàjá lóbi ọ síbẹ̀ lẹ́yìn náà ti àwa wá pàṣẹ kan ọdún fẹ́ yìí. àlùjẹ́sẹ̀ táwọn ènìyàn ti rẹ̀ wọn náà rẹ̀ kẹ́ ọ́ gbogbo bàtà wọn fi ń kírun yẹn ọjà mi dúró wọn lẹ táìsì mọ́lẹ̀ bí òkúta ọba gún yẹn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ àti lórí ọjà mi ló máa dùn nígbà fi ń yẹn táwọn ń sọ̀rọ̀ àlùjẹ́sẹ̀ ti fẹ́ dáadáa láti rẹ̀ wọn lẹ́sẹ̀ sábà lọ kí asámú báyìí nígbà tá a kú níbi tá a ti lọ kí asámú kódà a máa kí àwọn ọmọ ọ̀dọ́ lójú bí ẹ̀dá pàṣẹlẹ gbé sàkóòrò wá orí májèlú ló tilẹ̀ yọ ibi tí wọ́n fẹ́ níbi asámú dé èyí káwọn náà kọ́ da àwọn ẹni akọ́wé àbí ọ̀sùnmọ́ ìdájọ́ mi wọ́n lè rí ọmọ ọ̀rọ̀ di ọmọ ọ̀sùn dáadáa rẹ̀ ó fún àwọn ọkùnrin áwù mẹ́ta obìnrin táwọn ìmọ̀ ọkùnrin ọba ní asámú lè pọ́n.

ẹni tó wà níwọ̀n tó ọ̀sùn àyàfi nínú ọ̀sán ẹni tó wà jẹ́ pé kìrá rẹ̀ ọlọ́ra bọ̀ àyàfi nínú ọ̀sán ni wọ́n ti ká dáhùn nìyẹn ẹ̀yà fàájà bọ̀dẹ̀ lùsẹ̀ ọlọ́run tó dọ̀ ọ̀dọ̀ràn Abdulrahman bọ̀dẹ̀ fẹ́ràn wọ́n lè rí àwọn ẹni tí wọ́n jẹ́ nínú ọba kí asámú nínú àwọn ẹni ìtajú rẹ̀ ọ̀dà ààrẹ lómi tòṣèyí fẹ́ràn kàmẹ́tọ̀ yóò sì kí gbogbo títí sọ́ọ̀tù àkọ́rọ́ mẹ́tọ̀ sọ́ọ̀tù bàbá ẹgbẹ́ tí wọ́n ní kí péjì mẹ́jọ rẹ̀ fún ẹlòmíì ọgbà ah, wàhálà ìfẹ́ gbọ́jọ ẹgbẹ́ yẹn bá ẹgbẹ́ yẹn bá fi kúrò àlọ́ sọ́lọ́wọ́ nígbà ni ah, àdìdílé yẹn ti sọ̀rọ̀ wọn sáni kò ń kíwé ìṣirò ọlọ́run tó ní bẹ́ẹ̀ yóò wá lọ́wọ́ àdá ọgbẹ́ sáájú kí sára ní ẹtú ní ẹ bá ké náà ké náà sọ́lọ́wọ́ nígbà ni tọ́ba dáa ni kó gbé pálí àdílẹ̀ báyìí tó di ha mọ̀tà alọ́ọ̀lọ́gbà irú ìkú ni ẹ̀ aláyàrá rẹ̀ lọ́sẹ̀ yẹn. ẹlòmí àti anyị oṣù kan yàrá òun tó ń tó ti ìmọ̀mù láàyè méjì alọ́ọ̀kì sọgbà rẹ̀ níbi ìdáná bá fi àbúlọ̀mù rí alọ́ọ̀kì òsì ọdọ́ba nítorí kágbà tó lé wọlé nígbà tí rọmọdọ́ bá parí. ẹ̀rí wọ́n nínú àwọn ẹni ìsáájú rẹ̀ nìyí àdìsọ́tù bá kọ́rọ́ òun ó fi rájà mẹ́jọ wọ́n parí gbogbo àdìsọ́tù bá kọ́rọ́ mẹ́ẹ̀. wọ́n ní atúrí nínú wọn tó ṣe yí pé ẹ̀rí tọ́ba ti parí ìrù àwọn tó kírun lẹ́yìn lọ́dọ̀ bí àtìmọ́mù ẹ̀sìn ìrún yìí mọ̀ fi ẹ̀ mọ̀ táwọn ní olè màlúù rẹ̀ ẹ̀rí àfàwọn anẹ́fì wọ́n kúrò wa nípa àfa àwọn àtúlẹ̀ ìlú lọ́lọ́ wọ́n ti tẹ̀lé tàràwí rẹ̀ ilé ní ti máa ń kí ní oṣù rọ̀mọ́dọ́n tọ́ba ti káwọn èèyàn túká ìyẹn àwọn tó kí níjàmbá àti wọ́n bá túká ní mọ́sálásí òun ọ̀sẹ̀ wá gbé ìgbà àlùwàlá rẹ̀ yá omi yá ọ̀sán wàrà fún ní ọ̀sẹ̀ wàá lọ sí mọ́sálásí ìdíjà ọlọ́run tó lọ́wọ́ àtìsẹ́lá yá àtẹ lọ bẹ̀rẹ̀ náà fi làjẹ́ ọ̀wá ní kó bẹ́ẹ̀ tí omi tàbíkó sà ọmọ ìwé kò ní lọ lé fún sàkóòrò náà yọ sọ kiri ká paanu nígbà tó bá dàbí tó sáré báwọn ẹni yìí ni wọn ti ṣe pẹ̀lú ásámù wọn nìyẹn ẹ̀rí àfọwọ́ náà fẹ́ bọ́dọ̀ ọ̀rọ̀ náà bọ́dọ̀ àtúndà bọ́dọ̀ bọ́dọ̀ bẹ́ẹ̀ fún àbí mọ́lẹ́ ìta ó ní ibi mo máa ń fi lẹ́fílà fáwọn yẹn ní oṣù rọmọdọ́n níbi rákà yẹ ọ̀kẹ́ màá ta sọ́tù páàdì èyí náà ẹ̀ka jẹ́ sọ́tù páàdì nù èyí ti bẹ níbi ọ ti bẹ sáájú sọ́tù yá nù ó ní rákà yẹ ọ̀kẹ́ òun ti sọ́tù páàdì níbẹ̀ àtàwọn sùúrù àtọ́jọ́ lẹ̀ ó ní mo sì dé sí gbọ́ péré lẹ́ẹ̀kan arẹ́lì sẹ́nu mi ò sì lọ lé kí ó tó kọ́ àpọ̀ ní. ìgbà àdéhùn sálámọ̀ fún àwọn ìgbé àpàtàkì yà máa ìjẹ́bi ìrún azamu ló ti rí bẹ́ẹ̀ fún mi. azamu ní bá ti máa kí yẹn lọ́tọ̀. kébi ìrún azamu ló ti rí bẹ́ẹ̀ fún mi ìrún rẹ̀ yẹn bí àwọn ìka yìí ló fi jọ yẹn lọ́lọ́ máa tó ẹ olùkọ́ rẹ̀ nìkan tó kọ̀ kí èyí gbèrú yẹn kù. bákan náà ìmọ̀ràn olùkọ́ àwọn náà máa bá ń ṣe asámúfà yẹn ládùúgbò wọn yóò sì parí àlùfà áàdì òjijì kan lọ́mídìí ẹ̀rí ìyẹn náà ni pé abúlé aṣáájú ọlọ́ ẹ̀rí àbúrọ̀jà òun máa ń parí àlùfà sáájú sáájú bíbí àdé àfáwà àmọ́ ọmọ ọ̀sán ọ̀pọ̀ ní ọlọ́sàn án. àwọn ọkùnrin àti ni wọ́n máa ká sáwọn márùn ún wọ́n máa ń kí ọgọ́rùn mi di àyà níbi wọn akáwé níbi pé tó yàn pẹ́ àwọn èèyàn máa rọ̀ tọ̀ lórí ìfọ̀nba ni. wọ́n ní kódà ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lásìkò àfáwà ọ̀sán olùrànlọ́wọ́ اللهم يسر لنا عبادات هذا الشرف ومن قد قيامنا القيامه الخلافه اللهم يسر لنا ولا تعسر علينا عبد الله سبحانه وتعالى والموجب هو المسلم ìdáàbòjọ ọ̀rọ̀ wà lọ́wọ́ lọ́wọ́ iná ẹlẹ làwọn èèyàn ọlọdàbòjọ àwọn èèyàn ọ̀rọ̀ wà lọ́rùn àtẹnudúpẹ bọlọ wọn bọ sásìkò òjò ilé ọbẹ ńgbà èèyàn oníbẹ fúra bí àbíyẹjẹ gbàrà bí mọta ni ọlọdàbòjọ ọ̀rọ̀ wà lọ́wọ́ tàràwí àtàkùnà lọ́wọ́ àbẹyìn ntọ́lọ́n bá ti rọrùn fún náà ló lè rọrùn àbá àbí dọ́là ọ̀sẹ̀ wọn ní sáwọn ikú náà tó wá kí náà tọ́lọ́hùn nígbà gbogbo àwọn bàbá tó kí bẹ́ẹ̀ kọ́ lẹ́nu ni ọmọ àgbẹ̀ tiẹ̀ nìyẹn ọ̀dà fìjọ ti ọ̀rọ̀ wa lọ́rùn ìlànà ti pẹ́pẹ́ ọ̀dà fìjọ ọ̀rọ̀ wa lọ́rùn gbogbo téèyàn fi rújú ọlọ́run ọba sùhánà gbọ̀dàárà téèyàn fi kópa ọlọ́run ọba náà àforíjì àti kẹrẹ àti ìbọ́kù kóòdì ìsọ̀lẹ̀ tí ọba àbíkẹ́ńtẹ̀ kóòdì ìlú náà nípa ẹ̀sìn ọmọ náà ìsọ̀lẹ̀ ọmọ ìjọba ọkọ̀ wa.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 على إبراهيم وعلى آل إبراهيم في العالمين عباد الله اذكروا الله يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم